الدعاء بكثرة الولد أقول لك اليوم بكما تدعى تكون أفضل ẹ̀yin sì pé ráìsì kéré tó lọ́mọ oṣù wa pọ̀ nínú ìpèníjà nù wọn wá mú àdínà anas wá bẹ̀ ìyá anas wọn pè ní Ummu Sulaym ó ní ìwò òtítọ́ ọlọ́run khadimuka ana ọmọ ọ̀dọ̀ rẹ̀ ana sẹ́wọ̀n kí láti tó tànà bí ti dé mẹ́tìnà tànà bí ti kú ana sì ti sọ ọmọ ọ̀dọ̀ anabi sallallahu alaihi wa alihi wasallam ọmọ ọ̀dọ̀ rẹ̀ ana àwọn ayáre nu o yàtọ̀ sí ìyá tí mo máa lọ lé olóògùn yàtọ̀ sí ìyá tí mo máa lọ lé babaláwo ẹ wo bí tó máa tó máa láti lọ ní kọ́ máa sọ ọmọ ọ̀dọ̀ fún anabi wàlá àwọn àyà yẹn orí wọn ti pé pọ̀ jù ó mu lọ fún sọmọ ọ̀dọ̀ fún anabi sallallahu alaihi wasallam ní ìsìn ti sọmọ ọdọ ti sọmọ ọdọ ọkẹ náà ànábì ń dùn débi wọn ni gbogbo ọdún tó ń ti pẹ̀lú ànábì sọlọ àdìsọlọ ànábì ọgbọ òun wí èsì pé kí ló dé tó fi ṣe báyìí kí ló dé tó fi ṣe báyìí. ó wá ní wọn mú un lọ sọ́dọ̀ ànábì sọlọ lọàfọ àríwá àríwá sẹlẹ ìyá rẹ̀ wá wá lẹ́yìn ọ̀rẹ́ yìí ó ti ń ṣiṣẹ́ fànàbì ànábì ti máa dùn bíbẹ lọ́dọ̀ rẹ̀ ó wá ní ìwà ànábì sọlọ lọàríwá àríwá sẹlẹ sẹ́wọ̀n pé ọmọ ti wọlé yàtọ̀ sí òtí ìmọ̀mọ́ wa sọ̀dọ̀ wa ọmọ gbọ́dọ̀ wa ọwọ́ ni ọmọ kí oyin lágbájá àkọ́lá nìkan <laughs> sóyè ọmọ kí oyin lágbájá àmọ́ kí lẹ́ni bá a fi ti lámbà ní kò sí àmọ́ ní alẹ́ fi ti lámbà lórí ìgbà tó bá wa ọmọ kí wa bá wa sẹ́wọ̀n pé yàrá náà sọ̀rọ̀ ẹ̀ máa tara àwọn aṣíwájú rere kọ́gbọ́n wọ́n ti kì í síbẹ̀ ẹ̀ ti ń bá nàbì sọ̀rọ̀ ọ̀dọ̀ tọ èdè pé gbogbo ìgbà náà ló náà ń ṣe dáná lè fẹ o torí gbà mí ńjọkàn anábì ọ̀rọ̀ ń fẹ nínú sọ̀sọ̀ àyè nígbà táwọn anábì ọ̀rọ̀ ń fẹ so òun wá débi táwọn ọmọ ti ń ṣeré òun á di omi ẹ táwọn kọ́ ọmọdé ò lè mẹ́sẹ̀ bí ọmọdé àníbi sọ̀rọ̀ wá sílẹ̀ wá ń tọ orí pa rẹ̀ bọ̀ wá bambi táwọn ọmọ ti ń ṣeré. ana ẹ tí ìdíbi tá a rán yín dé a kíákíá ló so ìyá ní kan ana ọmọ ana ó tó sùn ẹ ṣe fún ó ṣé ìmọ̀ káwọn àmì ìsìn tí wọ́n pẹ́ mọ́ mọ́ wá lé gbé wá ní àfa ẹ máa bá ní lágbèé àfọ̀n tó àwa ní ẹ à ń ṣàdúrà fún ìyá wa ní àhàrí ah, pé ní improvement gbogbo kéwù náà ò yé kẹ àná ń ṣàdúrà fún àdúrà tẹ̀ ń ṣe é fún kò dájú pé <laughs> wọ́n fi máa wá nǹkan lọ bò ó ní xaadimu fẹ́ ẹ̀nà ọmọ ọ̀dọ̀ rẹ̀ ẹ̀nà fẹ́lọ̀ fún fọkàn anábìnrin وبارك له فيما أعطيته سبحان الله هنا الإمام البخاري في باب الدعاء بكثرة الولد بكيف يلون في قوم أقوى وبابا النبي صلى الله عليه وسلم اللهم أكثر ماله الله جوري أقوى وولده جمال أقوى وبارك له فيما أعطيته وأقبك سبب الله ẹlòmí tí wọn sábẹ wàá bẹ fún lónìí kò ní sàmì kọmọmọ wọn ní ọmọ bẹẹrẹ lọdọ tí wọn ò ti sàdúrà beere titi n ja to si fun won tori dele won ba nibi sola ati sena ti sadura fun Anas radiyallahu anhu àdéhùn yẹn bẹ́ẹ̀ nù Sahih al-Bukhari báwo lẹ ṣe ní bímọ jẹmọ anabi àdéhùn alaihi wasallam náà hadith sahih tí wọn bukhari àti mùsùlùmí. wọn ní ìdá máa tẹkùnú ádámà kọfà àmàlùhù ìlànà tẹlẹ tó máa nẹbi ádámù bá ti kú gbogbo sẹrẹ rẹ tó ti parí ni àyàfi mẹ́ta ọ̀kan nu mẹ́tẹ̀ẹ̀ta anabi ni wà wálẹ́dí ń sọ́ọ́lẹ́ ń yẹ dùrúwúlẹ̀ ọmọ rẹ ti máa ń ṣàdúrà fòbí rẹ ẹ̀dá kùn tó yàn máa bí ma bóòlù ti fẹ́ rọ́ọ̀mà rẹ kò lè rọ́ọ̀mà rẹ torí délé kéèyàn bí ma ni kéèyàn máa bí ma ibẹ̀ lẹ́sìn rán máa rí tí ọmọ àtàdúrà fún un. tọ́ eléyìí fi hàn wáyé pé kábímọ ìlànà àwọn ànábì ọlọ ká tọrọ mọ ìlànà àwọn ànábì ọlọ àmọ́ sábà tọrọ ọ̀dọ̀ ta láti máa tọrọ ọ̀dọ̀ ọlọ kí wá ti kábímọ lásán o láti máa tọrọ fún káwọn ọmọ ọjọ́ ọjọ́ máa lálùbáríkà náà máa bẹ lọ fáwọn ọmọ wa náà máa bẹ lọ fáwọn ìyàwó wa kí wọn jẹ ìtutù ojú fún wa kí wọn jẹ wàhálà fún wa kí wọ́n jẹ́ alálùbáríkà kí wọ́n má jẹ́ òun fìtínà kí wọ́n jẹ́ tí ó wúlò fún wa lójú ayé wa àti lẹ́yìn ikú wa kí wọ́n má jẹ́ wàhálà fún wa gbogbo eléyìí àrímú nínú ọ̀rọ̀ anábì zakariya àtàwọn ẹ̀rí mi ẹ wò bàtà tọrọ ọmọ ó ní rọpì hábìlì mílẹdúnkẹ ríyẹtẹn tọ iye bẹtẹ ọmọ tó dáa ní kó fún mi ọmọ tó dáa ní kó fún mi pẹ̀lú ìtumọ̀ sí pé tẹ́ ẹ bá ti tọrọ ọmọ tó da ẹ ti gbọ̀nà tó da ọ̀pọ̀lọpọ̀ nínú wa inú ti pé ńgbà tóbìnrin mú tó wù láti súnmọ́ ìyàwó rẹ̀ níbi tí wọ́n ti ṣòwò àti bímọ kọ̀rántí sí àdúrà sani sallallahu alaihi wasallam nìkan sí في اللهم جنبنا الشيطان بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا الله ليس ليس جنة واحد léèsì jìnnà sí ní sọ ọba fi ta wá lọ rẹ ọ̀ràn sí sàdúrà ọmọ ayé yàkuyà alẹ́mísọ lọ́wọ́ àti ìlànà sọ pé ẹni tó bá sàdúrà yín èso ní súnmọ́rù ọmọ bẹ́ẹ̀ sẹ́nu pé láti láti láti pìlẹ̀ láti ń ṣe láti ń ya pátá ní àwọn ọmọ bá a tó fẹ́ fún wọn rí ìwọ kan òkú ọfẹ́ kọ́ ló ló ti kọ́ ló gbàdúrà kí ni ọmọ kí ló tó subhanallah tọ anabi zakariya ni tọrọ ọmọ ọlọmọdọ dáa ló fẹ́ ẹ wàá dúró àtàwọn anabi sallallahu alaihi wasallam tí wọn tún ti fún anas ibn malik ikpe Ọlọ́run asẹrẹ máa lẹhu wà wà lẹhu wà bá rẹ lẹhu fi máa àpọ ìta jẹkọ ọmọ rẹ ọkọ owó rẹ ọkọ kọ wá fi sí ìjọba fún ilé ìtumọ̀ sí pé àdúrà ni máa gbà kí ìtagbára káma àdúrà fáwọn ọmọ wa ọmọ tí ò gbọ́rọ̀ lónìí yóò padà wá gbọ́rọ̀ lọ́la káma ṣàdúrà fáwọn ọmọ wa ọmọ tó kù díẹ̀ káàtó fún nínú ẹ̀kọ́ rẹ̀ lónìí wàláhì ọ̀padà wá ṣàṣe igi lọ́la káma ṣàdúrà fáwọn ọmọ wa ọmọ tó ti fẹ́ fẹ́wọ́ lónìí yóò padà dẹni tó mú kó ní ìkàmọ́ lọ́la káma ṣàdúrà fáwọn ọmọ wa ọmọ tó ti fi kìí fẹ́ sunlé yóò padà dọ́mọ tó ń sunlé lọ́la káma ṣàdúrà fáwọn ọmọ wa ọmọ tó ti fi àtẹ̀wò kébi kókúkókú yóò padà dọ́mọ ibi tí kálukú wọn sádùn àwọn gbàlè kálukú lórí dé lórí ra rẹ táwọn bàbá kálukú ọba máa sàdúrà fún ọlọ́run ọmọ ibi tí kálukú ọbọ sí báyìí ọlọ́run ọmọ ibi tí kálukú ọwà àwọn bàbá yẹn ọ̀sán àwọn àdúrà àwọn ẹ̀yà ọ̀sán àwọn àdúrà tiwa kí ló dé táwa wá bí màtán táwa kàgàrà táwọn kọ́rọ̀ rẹ ti sú wa lúlù kọ́ ni máa jẹ́ ọmọ ọgbọ́n lúlù kọ́ ni máa jẹ́ ọ̀dà ọ ni máa jẹ́ ọ̀dà ṣé máa ń kọ́ aṣọ bó ń ṣe gba owó bó ń ṣe tọ́ tó fi tọ́ báyìí kò sí tó lè rí wíjú pé ọkàn náà pa àlọ́ lọ ṣùgbọ́n sáájú àbágbà tọmọ ọ̀dà torí ẹ ẹ má sàkùn àdúrà sáwọn ọmọ yín báyìí ìwọ náà tó ṣe é kí bóyá ọmọ lọ wá àìbí máa ń jẹ ọ́ yà wọ́n sọ̀rọ̀ ìfìnnì ọlọ́run ló fún ọlọ́mọ láti máa tọrọ ọmọ tó dáa wá gbọ̀nà sí ọ̀dà àwọn ẹlòmíì wọ́n ma nígbà tí wọ́n wọ́n ma títí títí gbogbo ẹ̀bọ tí wọ́n ní wọ́n rú wọn rú ẹlòmíì gan wọn ni wọ́n fọ́ gbẹ̀bọ ọkọ wọn mùsùlùmí dẹni tí ń gbẹ̀bọ lọ sórí ìta wọ́n dẹni tí ń sunlé ìtẹ̀lẹ́ wọ́n dẹni tí wọ́n lọ́ wẹ̀ ní hóhù létí òkun torí kókó sáà lè bí náà àwọn òbí mi ṣe ọlọ́ndàkùn kásá di rẹ̀ ń bi kásẹ̀ bọ́ sí ọ̀hún ẹjẹ àjìnà sí ti ọ̀dà ẹjẹ àmà bẹ lọ tọ́lọ̀ wọn bá bá kọ́ kó ní nǹkan wà láì omi náà kó sì sẹ́ni tó lè kọ́ dínà kó lè mọ àwọn abẹ lọ kó fún ọ lè tọ́da báyìí ni anabi Zakariya abẹ lọ ẹlòmíì náà ní títí máa ń wọ́ ọmọ tí a bá ní ìwọ náà sọ pé rọ́bì hafẹ́lẹ́ mẹlẹ́dún gẹ́gẹ́rẹ́ yẹtẹ̀n tàyè bẹ́tẹ̀n ìnákẹ́sẹ̀ ní ọ̀dọ́ ẹ̀mí lónìí kí n máa wí lójúmọ́ ẹkún ó béèrè àbí òní béèrè láyé sí ẹyọ kánà ní Zakariya sọ wọn ni anabi yẹ kò sí yàtọ̀ láàrin tó jẹ anabi àti tó jẹ anabi ìmánì lọ yàtọ̀ bóun ìgbàgbọ́ tiẹ̀ ìgbàgbọ́ tiẹ̀ kò nípa kò lágbára irọ́ lásán mùnáfíkì gbàgbọ́ àkọlọpọ nǹkan náà níbi sọlá sọlá tó sọ pé tẹ bá ti wílẹ̀ kan ti parí lọ́jọ́ yẹn aburú kan ní sẹ́yìn wà wá àmọ́ lónìí tá a bá ní kéèyàn kọ́ ọmọ mélòó mélòó ìmánì tí wò ó gbé ni ò engine body without engine bóyá yẹn ti body without engine ìmánì tí yín náà gbé làwọn ẹ̀yẹ sọ ẹ̀ lọ́dún wọ́n láyọ̀ torí ẹ kan ní Zakariya wí Ọlọ́run sì gbàdúrà rẹ lójijì kí lọ sọ. lọsọ fanadatuhul malaikatu wa huwa qa'imun yusalli wa huwa qa'imun yusalli fil mihrab anna Allaha yubashshiruka bi Yahya. أن الله يبشرك بيحيى مصدقا مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين أدوى بلد بقيت صار النبي زكريا عليه السلام فنادته فاء التعقيل نكيا تسعدوا أن ملك الدين ملك واقي ملك واقي وهو قائم يصلي في المحراب لنقراءة فناداه الملائكة بالتذكير إليه فنادته بالتأنيث mùrọ̀ọ́ẹ́sẹ̀ lè lọ́pọ̀ gbólóhùn màláìkà ìnìkìrá yẹn bá ìnìkìrá yìí bá jáde torípé màláìkà wọn ìròyìn wọn kọkùnrin wọn wọn kì í sí ìròyìn wọn kóbìnrin wọn gbólóhùn ìnìkìrá yìí bá jáde fanadet wù alimalaika mu'annathun lafziyun ma'nawiyun ìnìmàláìkà tù. فنادته الملائكة نكياتي النبي زكريا سادوا إن ملك قي وهو قائم يصلي في المحراب حالة كونه قائما نيبا توا ندرو تنكيرو في المحراب يعني فتاكي تدايا تصوتو في تما كيرو في تما بلون في تما قلون أي إن ملائكة توا قي أن الله يبشرك بيحيى Ọlọ́run ti gbàdúrà rẹ̀ kí wọ́n fún ọrọ dùnú pé wàá bí ọmọ kan orúkọ rẹ̀ ń jẹ́ Yahya ta ló sọ lórúkọ Allah ọmọ tí wọn ò tíì bí Ọlọ́run sọ kọ rẹ̀ tá a bá wá bí tán tá a tẹrù tí pààrọ̀ yìí kí kò ní jẹ́ Yahya mọ́ yẹmú tù ní. Yahya náà lọ gbọ́dọ̀ jẹ torúkọ ta ló sọ ló kọ Allah àwọn olùmọ́nìkì ló dé tí ọlọ́run ọba tó fi sọ ní Yahya wọn ni tó fà á òní wípé ọlọ́run ọba wa ọlọ́run ọba òun máa tẹ̀lé bí ìmáà lẹ́yìn anáwó àtàrà àhìyáwó bí ìmáà ọlọ́wọ́n bó mú máa tẹ̀ ní pẹ̀lú ìgbàgbọ́ òdodo lọ́pàá lọ́lọ́run fi pè ní kíni Yahya wàá bí màkà wọn náà ti dọ́ lọ́mọ báyìí láì sí ibi àwọn anábì ọlọ́run kan tí wọ́n balẹ̀ yàtọ̀ sí àwọn èèyàn nìsín tó bá rí pé nìkan nìsín wọn bá bá kan ní sọ wọn fẹ́ bímọ ẹlọ́pàá ẹgbẹ́ òun bẹ́ lọ́run pẹ̀lú òkú ọlọ́run àbímọ ṣé sòsì nǹkan nǹkan tá a máa pọ́nlá jókòó sí jókòó sí tiẹ̀ kò fọ́ ní kankan àbí òkú bẹ́ẹ̀ lọ rí kankan mọ́lẹ̀ àbí ìgbé àwọn kan tó ọ̀ dà kó ọ̀ nà ọmọ tó báyìí ọlọ́run bá ló fi máa kan orúkọ rẹ̀ ń jẹ́ Yahya. مصدقا بكلمة من الله yàhàyà yìí tẹ́ ẹ bá fi tán yóò gba ẹrú wa tá a dá látara gbólóhùn wa gbọ́ lódodo pé kì í sọ máa sìn náà anabi ọlọ́ọ̀ni ni anabi Isa rẹ̀ gbèsèlà pé yàhàyà tẹ́ bá fi tán yóò gba anabi Isa gbọ́ torí Isa kẹ́límẹ́tò wọ́ọ̀nù tí ibi pé kí nǹkan máa bẹ kó sì máa bẹ gbólóhùn rẹ̀ tó jẹ́ pé tó bá ti wí sí nǹkan kan pé kí nǹkan ọsẹ kó sì sẹ kí ṣe kún lọ́nà fi dáadáa lọ ànábì Ìsá alayhi salam ẹ wo nǹkan iṣẹ́ tí ó tún ṣe tí wọ́n bá bí ọlọ́run tó ti sọ. مصدقا بكلمة من الله ونبا يا يحيى يا النبي زكريا aleyhi salam lóyún yàhàyà wọn ní ìmọ̀ sọ fún ìyá ànábì Ìsá torí wọn ti bí ànábì Ìsá tún ó tó tún bí yàhàyà wọn lọ ànábì Ìsá tún dàgbà ju yàhàyà lọ tọ ànábì yàhàyà nígbà tó wà nù ya rẹ ìyá rẹ máa ń fìlì máa ń gbọ́ nínú rẹ pé ọmọ tó wà nù òun forí kalẹ̀ tó bá ti rí ìyá Maria tó bá ti rí ìyá ànábì Ìsá yóò rí pé tó wà nù òun sá nforí kanlẹ̀ yóò máa sọ pé ntọ́wà nù mí nforí kanlẹ̀ fún ntọ́wà nù rẹ̀ ntọ́wà nù mí nforí kanlẹ̀ fún ntọ́wà rẹ̀ subhanallah ìyẹn sẹ́là yìí bá dé nípa bí wọ́n ti lóyún ànábì Ìsá séjọ́ náà ni wọ́n lóyún rẹ̀ wọ́n sì bí ni àbó náà pẹ́nu torí pé ntọ́wà nù rẹ̀ wọ́n bá ti rí ní nforí kanlẹ̀ ajẹ́ pé ọpẹ́ lónìí àbí tẹ́ péjọ kan náà ni ọwọ́ gbogbo gbàtà láti jọ تغطان السمايك فانتبذت به مكانا خصية فأجاءها المخاض إنما تي أتي ما تدي يا نبي عيسى عليه السلام أجينا سويا تبعت كتو كنا لولو تسي جنا تاوية أجاك يا الناس تلين أنا يرمبون بابا تبعو ولا أبا مصدقا بكلمة من الله من يحيى لحقوة وإن تحقوق بار نبي عيسى بوكي قدودوني òun là kọ́kọ́ nínú gbogbo èèyàn gẹ́gẹ́ bọ́lá ti sọ. wọ́n ṣe iye dáa ọlọ́run tuntun ṣe láṣíwájú ìròyìn lélẹ́yìí kìí sorúkọ ọlọ́run tún ṣe ní aṣíwájú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ròyìn àwọn kan náà síwájú ni wọ́n ìròyìn sorúkọ sọ ní nípa àwọn ní bàní kúrẹ́ẹ̀dọ̀ náà ní sọlá àtúrà sọ fún akókò kóòmù ilà sẹ́yìn lè fún ẹ ti dé fún àtiwájú ń náà sọ fún àwọn àǹsọ̀ rẹ̀. àtibá nàbí sọlọ́lá àríwá rẹ̀ sẹ́lẹ̀ náà ti fi sọ nípa alḥasan ibn ali rọ̀bí allahu anhu. إن hada هذا سيد إن ابني هذا سيد أمامي أسواجك kan. لعل الله أن يصلح به بين فئتين عظيمتين من المسلمين والبنون bọ́lá ó fi ṣàtúnṣe láàrin àwọn ìjọ ńlá méjì nínú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lọ́wọ́ àti fi. ṣùṣùgbọ́n kọ́mọ̀sì yẹn ń ṣẹ́yídù ṣẹ́yídù yóò bá sẹ́ẹ̀lì kùkọ̀tọ̀ o. ìgbésẹ̀ yídù náà ṣẹ̀yídù náà fáwọn àhàw ṣẹ̀yídù náà báwọn gbẹ̀tẹ́ àwọn kan wá síwájú àdúgbò muhammed sallallahu alayhi wa sallam lọ́ni ya sayyidana wa ibn sayyidina anabi sallallahu alayhi wa sallam kọ́rọ́ lẹ́nu mọ́ pé wá síwájú wa ọmọ àwọn síwájú wa lódodo anabi la síwájú wa lódodo àwọn bàbá anabi sallallahu alayhi wa sallam la síwájú fáwọn lágbára ń báyìí. anabi sallallahu alayhi wa sallam kọ́rọ́ lẹ́nu ni inna allaha ta'ala huwa sayyid ọlọ́run ọba la síwájú gbogbo jẹ́ ẹ̀ lọ. bí ìbá fi kékeré wá fún àwọn àgbẹ̀ sẹ̀yìdìnà abubakar sẹ̀yìdìnà umar àwọn alùsùn ní ìsìlẹ̀ abubakar as-siddiq radiyallahu anhu. bákan náà irú àwọn sọ́mọ́ sí mọ̀láná mọ̀láná mọ̀láná báwo ẹ má bàa sọ o mọ̀láná lè túmọ̀ sí àfa wa ó lè túmọ̀ sí alágbàálẹ̀ wa ó lè túmọ̀ sí olówó wa àfa wa ẹlògbó ẹlògbó lomi ṣẹ́yìn kùnà ọ̀sítàbùnà. alimuna àmọ́ mọ̀lánà nígbà táwọn bídìí àti ìlú ẹ̀ sọ̀rọ̀ fún wọn gbà wọn lò fún àwọn tí ń sìn wọn na pé mọ̀lá àwọn anabi sallallahu alaihi wasallam nígbà tí wọn jagun Uhud tí Abu Sufyan tó kun orí òkè kan tí ń sọ pé àhẹlẹ hubal ìwọ òsà hubal gíga kọ́ máa àwọn mùsùlùmí lè sọlẹ o bèbèrè ọmọ asọ̀rọ̀ mùsùlùmí ò ní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ni kò mọ pariwo sí létí ẹ̀yin ò ní dáhùn anabi sọlá sọlá kẹ́ni kò ní lè kó dáhùn ọlọ́hun mawulana wọlé mawulana kù ọlọ́run lálára ṣètò wa ó lẹ́ni wa ẹ̀yin ò lẹ́nìkan bẹ́ẹ̀ni abẹ́ kù sani kẹfẹ́rí ni kò lẹ́nìkan ọlọ́hun mawulana wọlé mawulana kù so iná ni àbúṣúfíà náà wá يوم بيوم فالفرق بيننا تجار tit for tat àwọn náà ti wá gba ẹ̀sán ti bá dùn báyìí ó ti wá di ẹ̀yin ó borí àwọn ó borí ẹ̀yin ó borí àwọn ó borí báyìí فالحرب بيننا تجار ìta nílò mẹ́rin fún Allahu mawlana wala mawla lahu tẹ́lẹ̀ ní má mawlaka Allah ọlẹ́ni rẹ ọlẹ́ alágbàálẹ̀ rẹ Allahu Rabbul Alamin. tọ́ báyìí wọ́sẹ̀ yídà yóò jẹ́ síwájú nípa àmà nípa akásẹ̀sì fọlọ́ bẹ́ẹ̀ ni Yahya jẹ́ o. wà á hàn sóòrọ̀ à ọ̀rọ̀ pọ̀npọ̀ eléyìí àsúrọ̀ wọn ni kò ní bóbi lò kò ní bóbi sí àsúrọ̀ kò ní bẹ́yàwó àsúrọ̀ kò ní bímọ oríṣiríṣi. so ṣùgbọ́n àwọn olùmọ̀wá wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sàbẹ̀ tó wá látọ̀dọ̀ àwọn tàbí'í wọ́n ní hasur alhasur alhisar níbi lárúbáwá òun náà ní tí èèyàn jẹ́ yí wípé alẹ́ǹtìnà أي ìdá حال إذا إذا أحالك أي صد دون سبيلك شيء tí nǹkan kan bá mú ọmọ débi kan sòtúrú ẹ̀ lásán ní kíní kan alìṣẹ́sọ́ ní àsìkò hajj ìpè wọn lè dínà mọ́ wọn lè gbégi dínà mọ́ tó ní lè dé kàbà táwọn ọ̀tá bá dínà bẹ́ẹ̀ so alqadi Iyad nínú tíra àwọn àṣìká wọn ní ọlọ́wọ́n bá yin anabi Yahya alayhi salam pípé hasura ni kì í ti bá àwọn apá kan náà àwọn èèyàn ti ṣe ń títí bóyá abẹ́ rẹ̀ kò ju kínkínní báyìí lọ pé lọ́ọ̀fà ti pè é ní àsúrà àwọn kan gbé wọn nítorí pé bọ́bá bóbin lò màní yóò ní jáde dé kókó yóò bí ma wọn ní tùmọ̀ rẹ̀ nù ó ní gbogbo òrí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ nínú àwọn tẹ̀sí wọn ní kò rí bẹ́ẹ̀ ní torí pẹ̀lú gbogbo nǹkan yẹn àbùkù ni bùkù ìtumọ̀ rẹ̀ ó ní wípé annahu ma'sumun min ad-dhunub ẹni tí a gbé jìnnà sí kọ́sẹ̀ kò ní ṣẹ̀ ayé la ya'tiha kò ní lọ bí kásẹ̀tẹ̀ ka'annahu hasurun 'anha yóò dàbí ẹni tó ṣe wípé a gbé jìnnà mamnu'an ẹni tá a mú débi ẹsẹ̀ àbí kó ti jẹ́ pé ó lè bóbìnrin lò ó lè bóbìnrin ṣe ṣùgbọ́n àní jó nífẹ̀ẹ́ àti bóbìnrin ṣe ìtumọ̀ rẹ̀ ike kò ní nífẹ̀ẹ́ àti bóbìnrin sí eléyìí ìlàlàyé tí wọ́n ṣe tó mú wọ́n ní gíga ń bẹ nínú wípé kéèyàn ó lè ṣe nǹkan kó sì má ṣe ń bẹ nínú kéèyàn ó lè ṣe nǹkan kó má ṣe àmọ́ kò lè ṣe ni òjé ó ṣe àdókò ni wọ́n ti gé okó èèyàn kan dànù wá lóun ní ṣèjì náà ṣé <laughs> kí ló fi pé so wọ́n ní téèyàn ọba ní nǹkan so tó wá ní ìṣe ẹnlẹ kẹni ṣe abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ojú èèyàn ti fọ́ méjèèjì ti fọ́ wá ní èmi ò wò kú ó ń tèmi o ẹ máa mú mi lọ ilé pé kí n wò ó wò <laughs> ó lè rí kankan tẹ́lẹ̀ bàbá ti tó lọ́wọ́ fẹ́ gbọ́gbọ́ kúgbọ́ kí n lọ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ náà ó dàbí abótútọ lọ sinimá ni tó bá yẹ lórí ariwo yóò tún máa sọ kílọ̀kẹ̀lẹ̀ ní kílọ̀kẹ̀lẹ̀ ní wọ́n pariwo so nítorí di eléyìí báyìí wọ́n ní ọlá ojúndé ọlá oní ẹni kéèyàn ní agbára tó fi lè ṣe nǹkan àwọn kọ́mẹ́sì. tọ́yá tọ́jọ́ pé ó kóra rẹ̀ dànù ní òjò ṣe ní ànábìyẹ̀ yìí dànù ọlágbára àti bóbìnrin lò àmukúra rẹ̀ jánu gbà yẹn kò fẹ́yàwó títí tó fi lọ àwọn kan wá wò pé ah, àwọn náà ló fẹ́yàwó àwọn fi jọ ta ni ìrọ̀rùn nígbà bá dé wọn rí jọ sẹlẹ̀ ọ̀nà kó sì ti bọ́ máa lọ. so bákan náà àdúgbò ti dẹ́kọ́ náà ọba òun ló tún yàn fóun bẹ́ẹ̀ kẹ́ẹ́ bí ànábì àyà ó lè bóbìnrin bò àmọ́ lọ́n tó fóun bẹ́ẹ̀. ṣùgbọ́n tó bá lágbára láti ṣe tó sì ṣe ah, títí tí ó sì mú kọ́mọ̀sí tọ́lọ́run àwọn tó ga nípò tayọ gbogbo ẹ̀ irú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó lágbára láti fẹ́ yàwó ó sì fẹ́ yàwó fífẹ́ yàwó sì fi kọ́mọ̀sí ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ tún lékún sí ni ẹ̀rí yàwó pàṣẹ yàwó ní tọ́ ọlọ́run ti forí tì yín gbogbo ẹ̀ṣẹ̀ tó síwájú àti tó gbẹ̀yìn ẹni tó ń dìde kí n gbogbo ẹ̀ṣẹ̀ ń wú ẹ máa sinmi ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o láàánú ẹ̀rí sọ náà lè wà náà wẹ̀ olóòtú forí jì mí ẹsẹ̀ tó síwájú tàbí tó gbẹ tí ọyẹ fi máa dúpẹ́ fún ìdúpẹ́ ni ẹ yàtọ̀ sí ọ̀tọ̀ ọ̀fẹ́ àwùjọ pé òun ti máa wá ṣùgbọ́n àtẹ́lẹ̀ ní wàá ti lá áwùlà tó eléyìí ìyàwó di wàhálà ó di ó di ó di àmì àìdá kọ́nà mẹ́ta àwọn ìyàwó wa bẹ́ẹ̀ tó anábìyọ̀ sọ̀rọ̀ láàrin wa ní sílẹ̀ ewu àwọn ìyàwó rẹ ti pọ̀ tó anábìyọ̀ ti torí rẹ̀ mẹ́tẹ̀ẹ̀tọ́ lọ́jọ́ kan kò sì sí ọ̀kan nínú ìyàwó ànábì tó ń sèrè àmúta torí gbogbo wọn làǹábì ń tẹ lọ́rùn àtọ̀ sí wọ́tọ̀ ọ̀fẹ́ wọn tó wá pààtì wọn ọ̀daràn làwọn pè mí ẹnìkan wọn fóònù pé ìyàwó kẹfà kò tí ìjọsẹ̀ kan ní ìsìn pé lukan lẹ yorùbá yìí náà nígbà lọ so ìdí fún jẹta ìyàwó rẹ̀ kẹta wọn fowó ra wọn sí ìgbà táwọn ó délé àwọn bá pé ìyàwó ti wọn níyàwó kẹta ní àtọdún sọdún ló máa rí ẹ wàá gbòòrò orí ibú kan wá bí a ti ń ròyìn o yóò tún gbé epo orí ibú kan wá yóò lọ ti gbójú ọdún kan wá nù gbogbo tí ò tó lò lọ́sẹ̀ kan ẹ dákun sí ọkà àti òróró nìkan lóbìnrin fẹ́ jẹ ni kí ni ìtumọ̀ kọ́ lọ́pọ̀ àbí sẹ́kà fẹ́yàwó jọ ló kọ́kọ́ afẹ́yàwó jọ ni a'udhu billahi minash shaitani rajim torí délé anabi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ àwọn ìyàwó rẹ̀ tí ó síbẹ̀síbẹ̀ anabi máa ń pèsè oúnjẹ fáwọn ìyàwó rẹ̀ ẹ̀rù mẹ́fì pọ̀ tó ìyàwó mẹ́fà tọ́lọ́ ń yẹ ọ̀dàkà ní sọlọ́ àti náà gbogbo wọn kò sí èdè bí ń pa kébi bá pa wọn pa anabi náà sallallahu alaihi wasallam kébi bá anabi ọlọ jẹun àwọn ọmọ wa ọmọ sọ ibi ọ̀pọ̀lọpọ̀ nù tiwa lónìí ìyàwó kan náà ni ìyàwó ní wa sọ́dà bẹ́ẹ̀ òkùnkùn ẹni ẹ tó tó bá fẹ́ fẹ́ ọmọ béèrè pé oníṣẹ́ lápá fẹ́ wọlé ọmọ ẹ mọ̀ pé àwọn ọlọ́ọ̀kọ́ béèrè pé ọfẹ́ fẹ́ mi tó oníṣẹ́ lápá àbùrọ̀mọ́ wa béèrè pé ọmọ ọlọ́mọ níṣẹ́ lápá ṣètì wọ́n lọ fẹ́ sọkọ ìyàwó ìwọ ọlọ́mọ wà ní ọmọ ẹ̀jẹ̀ ọwọ́ àdúgbò níṣẹ́ lápá kó wọn lọ lé nìí. onídìí kọ́ máa bèrè pé ẹ primary kí lọ parí ẹ kíní kan lọ parí náà kọ iṣẹ́ òwúrọ̀ fẹ́ fún sí kó parí ìwọ so anábì wa sallallahu alaihi wa alihi wasallam ó tún fa àwọn ìyàwó rẹ̀ mánà orí ńlá lélẹ̀ ẹ̀tọ́ sẹ́ni tó ti pé ẹ bàbá mọ̀nà mọ̀nà fúri ara rẹ̀ ti gbé mi ẹ̀mí kúrò wo sọ̀rọ̀ pé wàhálà nù tá a là fẹ́ fi jọ lópin ìgbà tá a máa ń kọ́sí ànábì sallallahu alaihi wa sallam ẹ̀yà àti kápọ́sì rẹ̀ nínú gbogbo àwọn kan yìí ọlọ́run ló yàn ànábì Yahya alayhi salam kíkẹ́ kìí bóbìnrin ló pọ̀ kìí ṣe nítorí pé kò lágbára àti máa lò pọ̀ kìí ṣe torí pábẹ́ rẹ̀ kéré kìí ṣe torí pé kò lè bímọ sòṣùmọ́ náà ọba ó mú mọ́ síbẹ̀. ونبيا من الصالحين ọ̀gá ọlọ́run tí yóò tún jẹ́ ànábì kan nínú àwọn ẹni rẹ̀ ọmọ tí wọ́n fi bínú o ẹwà dúró àti ànábì Zakariya sí ẹwà dúró ọlọ́nìkan lọ́mọ tí ń bẹ náà kò bí ẹnìkan ọ̀ma o nísìnyí tí máa lọ sí ultrasound wípé wọ́n rí i pé báyà mi kan báyà kìíní kan ilẹ̀ màmí bẹ́ẹ̀ máa wíwùn wípé wọ́n rí kìíní kan ọkùnrin ní ọ̀jẹ̀ ẹ̀rọ kìíní kan obìnrin ní ọ̀jẹ̀ gbogbo eléyìn àwọn ìka kùnú sẹ̀ríà tí wọ́n bá pè lọ́kùnrin tọ́jú obìnrin tẹ̀mọ̀ kó kú pé oní ultrasound ọ̀tá nítorí pé kò sí ń dọ́là òwe sí so wọn gba wọn gbé sábẹ́ bọ́n ọ̀bọ́n lọ́dúnwà kì so ìyẹn ní gbé àbá èyí tí ó tẹ̀ wá ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbà nínú ultrasound yẹn wọ́n lè rí ikú ikú ọmọ tí wọ́n tó bí ìbí ẹ̀ mọ́ lórí ẹ̀dá rẹ̀ ọ̀dá ẹja wọn kọ oyún jẹ́ ẹ gbọ́dọ̀ bá nǹkan kan o ẹ gbọ́dọ̀ bá nǹkan kan nítorí pé ọlọ́run lọ́mọ tí wọ́n kọ́ tẹ́ bá wọn pẹ́ ti ṣèwádìí débi pé ẹmọ pé sọkùnrin ni ọjà obìnrin ni ọjà ṣe ẹmọ pé ẹyin òsì wádìí kẹkẹ wà láì rọ lásán wọn kà mú kinní kan wọn fi ń robìn kùn wọn á rí i pé kinní kan ti pópópópópópópó nínú eh, skírínì tó wà wọn ju wọn wọn á wò pé kinní kan tákàdá tó mú jáde bóyá x lọ́jà sí bóyá kinní kan tó lọ́jà sí ọkùnrin ni àbóbìnrin kí wọn á rìn kìnnì ẹyin èyí ti gbá pàtì ńlá síbi kan kẹ ẹ sọ pé ọkùnrin ni obì ọmọ mẹ́fà sí ni obì káwọn á rí i tí dẹ́sẹ̀ rẹ̀ bí wọn ìyẹn sọ fún wa sọmọ wọn gà bọba dá yé àbí ó kúrú iṣẹ́ ọwọ́ rẹ̀ tí ó ṣe káfíńtà ni àbí ọmọ ìṣiṣẹ́ mẹlẹmẹlẹ ìlú wo ni ó gbèsè nàìjíríà ni àbó fèrè ilé mélòó ni ọkọ àbí ilé háyà mélòó ni ó gbè ẹ̀mí ló ní oògùn kabúkabú lẹkọọ gbogbo ilé ìkọsẹ ẹjọ mọta lọmọ Allahu Rabbul Alamin torí di eléyìí báyìí ẹja gbà fọlọ Ọlọ́run ni ya'lamu ma ma yàn lẹfà láti ní ohun tí ń bẹ ní àpò ohun yìí Ọlọ́run nìkan lọ ẹnìkan kọ ọmọ tí ń bẹ nínú àpò bí omi tó àti gbọ́ àti dàgbà débi tá a dàgbà dé anabi Zakariya bàbá yìí ti dàgbà wọn wá rò ó pé tọ ó má jẹ pé ọ̀rọ̀ tí màláìka wa sọ fún àwọn ọ̀rọ̀ kó méje kọ̀rọ̀ yìí ò ní fẹ́ o gẹ́gẹ́ bí ẹ̀yin náà ni ní ìsìn tó máa ń fi ro dùnú ikú ẹ̀ lọ mọ́kà lọ́dún yìí ẹ̀ sì ti ń jẹ́ ẹran rẹ̀ ti pẹ́ wọ́n ní ẹ̀ lọ mọ́kà lọ́dún yìí inṣàlọ́ tó ẹ̀yin wá sọ pé mọ́kà lọ́dún yìí ìpè ah, kí ló lè jẹ́ mọ̀ kí lè lè jẹ́ kí n fi mọ̀ pé ń lọ mọ́kà wọn mo ń fẹ́ kẹ́ fún mi lámì fa tó ẹ wàá mú fọ́ọ̀mù wa ẹ lọ fíìlì fọ́ọ̀mù yìí ẹ pé àwọn kò tó sáàtì ẹ̀rọ dẹ nìkan ni ó tó <laughs> àmì kan nù lẹ́yìn rẹ̀ nígbà tẹ gba fọ́ọ̀mù tẹ fíìlì ẹ̀ tán ẹ wàá lẹ́ lọ́mọ gba abẹ́rẹ́ ká tukun ọmọ mọ ku abẹ́rẹ́ sí ẹ lápá lásẹ ìyàwó ni ẹ lọ gbá bóyá ó lè jẹ kẹjà ya abolodo ah, látọlodo ó ti kẹjà bọ́yọ̀ ọmọ láti ló kù jìjù ọyà kẹjà wọ́n kẹjà bàbá lù fún wọ bàálù gánà ní oṣù yẹs ara bàálù so irú anabi bí bàbá yìí ti dàgbà. ملك عالو بما وطن يوري با يوري با يوري با يوري با قال قال ربي قال ربي أن يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر لازم تتابع في سيناتك وعاتي في بوك ìyàwó mi sì tún ní àgàní ìyẹn ni pé ilẹ̀ ti sú ẹ wá ń sọ̀rọ̀ pé ẹbí lẹ ẹbí pé ọmọ bó bá tún padà dọjọ́ àárọ̀ mi ọjọ́ alẹ́ mo ti wáyé ìyẹn ni pé gbogbo àwọn nǹkan tí ò ṣeé ṣe ilẹ̀ ń sọ fún mi yìí tọ́ mọ̀lẹ́kà dáhùn tó àti mọ̀lẹ́kà ni wọ́n jọ ṣe conservation bẹ́ẹ̀ àmọ́ ó ní rọ́bì mọ̀lẹ́kà ti rọ́bì rẹ̀ ìránṣẹ́ mẹláìkà bá ń sọ fọlùwà ẹlẹ́dàá mi báwo ni màá ti ṣe bí ma lẹ́yìn tó ti dàgbà báyìí ah, ọkùnrin òsì lè dọ́mọ bí bọ́ bá mi nìkan pé ọkùnrin ọlọ́run eh, eh, oyún tí wọ́n gbé nu ìyàwó tí ó gbóyún nu àgání. قال كذلك الله يفعل ما يشاء àníkà dá lóhùn pé kẹlẹ àníkà lọ kékeré bọlọ ti ti fẹ ṣe yẹ fàánù máa yẹ ṣá ní máa ṣe tó bá fẹ kí ọmọ àwòrán tó bímọ bó ní bímọ subhanallah Ọlọ́run ní fìyàn lọ́kàn balẹ̀ bọlọ ti ṣe tó bá fẹ nù torí di eléyìí ó lè kọlá kú rẹ ọfẹ tó kọ adẹntinka mílíọnù adẹntinka mílíọnù àwọn ìyàwó ọmọ ayọ háà àtàwọn náà gbàgbọ́ subhanallah ẹ ẹlòmíì ó sì lè jẹ́ ikú ọmọ ẹni tí ń wá láti ìgbà tó ti wà twenty kò bí ma yé àtìgbà tó ti fifty five sixty kò sí ní tọ́lọ̀ àbò lè ṣe tọ́ wọ́n tún fi kún tó fi síwájú anabi zakari wa sọ pé tọ́ wọ́n ń pa mi o wọn bá mi ti ń fi mọ̀ mọ́ pẹ́pọ́ kan mi ti balẹ̀ kí n mọ̀ pé sẹ́ẹ̀kì bímọ lóòótọ́ àmì pé irú mi tún lè bímọ mo fẹ́ kọ́ lọ́run ṣe fún mi ọlọ́run á fi àjẹ. ẹ̀sẹ̀ mọ̀ pé ìgbà tẹ̀ máa ń tún wá nǹkan láwàájú wàá lọ wọ̀ bẹ̀. tẹ̀lé gbogbo tí n bá wà láyé ẹ má jẹ́ ni tí ó jẹ́ alá olùhàn gbogbo mọ́ nǹkan tí ń wá ìmọ̀ padà bíyà ni. ní àwọn Ísírẹ́lì náà ìjọba màálù kìnìkan kìnìkan kìnìkan kìnìkan tí wàhálà tí wàá dé bá wọn bẹ́ẹ̀ náà Zakariya yìí aleyhi salam nabi Zakariya náà gbégbóná náà wàá gbégbóná fún wa díẹ̀ lẹ́yìn táwọn ti sọ pé ẹ̀fún wa ní kinní kan ẹ̀ ṣé ń bímọ wọ́n ti dàgbà ìyàwó mi. àníbẹ̀ ló lọ́mọ ń ṣe ṣùgbọ́n màmú ló ṣàdéhùn fọkànbalẹ̀. àníbẹ̀ Zakariya ni tọ́ قال رب اجعل لي آية يقول له ألا نامي في أمي قال لي فنتين في مقوية عبد ملوتا اسمي ساين تو تقولون قال آيتك ألا تكلمن ثلاثة ثلاثة أيام إلا رمزا àmì tá a fún ọ tó fi mọ̀ kó bímọ ni pé fúnjọ́ mẹ́ta ò ní rọ́rọ̀ báyìí sọ. tó o bá gbìyànjú pé ọfẹ sọ pé dìde olùkọrọ jáde fúnjọ́ mẹ́ta nínú àyà mi fẹlẹ fẹlẹ yẹlẹ òru mẹ́ta ó túmọ̀ sí pé ọ̀sán mẹ́ta òru mẹ́ta yẹn ti kìí ṣe pé yọ parí tó òrùn bá ti wọ̀ ọ̀rọ̀ oníjàre ẹ mọ̀ pé ọwọ́ ọlọ́run fún ìyẹn ni pé tí wọ́n bá ti lé koko jù èyí tó lọ́ọ́ fi báyà wí pọ̀ kéwéru tó túmọ̀ sí pé gbogbo ẹni tí kọ̀sáárẹ̀ tí ó sì rọ̀rọ̀ sọ tó bá kú ìyá ni látọ̀dọ̀ náà àmọ́ àárẹ̀ wà tó ṣe pé fẹ́yìn bá ṣe gbóná ó lè mọ̀rọ̀ lọ. àmì yàn ọ̀tá rẹ̀ tó ń rẹ́rìn yẹn tó dáṣe fún àmọ́ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde náà irú rẹ̀ wà o oríṣiríṣi kú làwọn èèyàn ń kú o wàlá irú rẹ̀ wà tí ọmọ jẹun dáadáa tí ọmọ ọ̀rọ̀ sì ní jáde náà ọlọ́run dàkú sànù wa. tó ànábì Zakariya ẹ̀yin náà lẹ tọrọ kíkọ́ lọ́wọ́ oníkó fúnjọ́ mẹ́sàn-án allah tukallima an-nasa ay law hawalta an tukallima an-nasa lama ya'ti al-kalam gbogbo ìyànjú àti báwọn yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ni wa lópin ìgbà tó wá sí yẹn lọ́ọ̀bà sọ̀rọ̀ tọ́ واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار máa ṣe rántí ọlọ́run bá rẹ lọ́pọ̀lọpọ̀ máa ṣe àfọmọ́ fún un bilàṣí ní ìrọ̀lẹ́ wẹ́lú ìbẹ́kà àti àfẹ̀mẹ́dúmá ò ní lè sọ̀rọ̀ àmọ́ máa ṣe rántí ọlọ́run bá rẹ lọ́pọ̀lọpọ̀ kó o sì máa ṣe àfọmọ́ fún un àwọn olùmọ̀ọ́gbà tẹ̀sí wọn ní ìtumọ̀ rẹ̀ ni pé kò ní rí yàn bá sọ̀rọ̀ ni àmọ́ yóò máa rí ìrántí ọlọ́run sí. ó tó lámì àbí ó tó lámì subhanallah. وبحمده سبحان الله العظيم ọ̀rọ̀ jáde àmọ́ tó bá fẹ́ sọ fún yà kó má bọ̀ ẹ̀yin bò ilà rọ́bìsà ọwọ́ fàmì ẹ̀ ń parí àfikọ́ máa fọwọ́ sàpèjú rẹ̀ àmọ́ yóò rí ìrántí ọlọ́ọ̀sì yóò rí tẹ̀síbíhì sí àmọ́ kò ní rí yàn bá sọ̀rọ̀ fúnjọ́ mẹ́ta àmì ni àbí ìsàmì ẹ̀hìn tó bá jẹ́ pé olóhùn sọ pé àti àfọmọ́gà kò ní rí ṣe kò ní màlámì ọ̀rọ̀ àfọmọ́ jáde ìrántí ọlọ́run jáde àmọ́ tí wọ́n bá fẹ́ báyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ni wá. so báyìí lọ́lọ́run ṣe sáà nàbì Zakariya alayhi salam àmì ìjọ mẹ́ta wàláì tá a máa ní wákàtí mẹ́ta ni agbèdè bẹ̀ wàláì ó ti rí ọ̀rọ̀ sọ àmọ́ wákàtí mẹ́ta péré lọ́lọ́run fẹ́ fi dán wò lónìí a èèyàn sunkún dá o torí pé èèyàn ọmọ ìdẹ̀ra tó lọ sí fún yàn nígbà tó ń rọrọ̀ sùn tẹsán lọ kékeré sí lásán ìlànà yìí jẹta nẹbi zakari àwọn náà wọn tọrọ àwọn wá mi torí ẹ tí wọn máa ń tọrọ nǹkan máa ń tọrọ àmì o eléyìí lọ́nà fi kọ́gbọ́n tó máa ń tọrọ tí wọ́n máa ń sọ fún ọ pé yóò fún ọ pé ẹ̀dẹ̀ ńlá mi rẹ̀ à tí àmì ọba dé tó o lè ti ṣe ọ́fíìlà dànù náà kó tó di pé ó dé ìlà rọmùsà àyàfi kọjá pé ọwọ́ ló fi máa tàpéjúwe ọwọ́ ló fi máa ilé wọn ń pè ní kìsà nínú òfin ṣẹ̀ríà wọn sọ pé al-isharatul mufhima tunazzalu manzilatal kalam ilé ẹ̀ ń bẹ nínú òfin ṣẹ̀ríà pípé gbogbo ìfọwọ́bánisọ̀rọ̀ ìfojúbánisọ̀rọ̀ lópin ìgbà tá a bá fi lè gbọ́ tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ yé á gbé sípò kí wọ́n ti sọ̀rọ̀ irú ẹ̀ ló ti jẹ́ pé àyàyà tí ò lè sọ̀rọ̀ tó bá fọwọ́ sàpèjú yà á lọ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹni tó lè sọ̀rọ̀ tó bá ṣe àpèjúwe tá a gbà wọlé á gbà wọlé lópin ìgbà tí ọba fọ̀rọ̀ takò torí al-aslu al-kalam ètò dẹ́pìlẹ̀ ní kò sọ̀rọ̀ ìgbà tí ò ti sọ̀rọ̀ àní kò sọ̀rọ̀ àmọ́ tó bá fi ọwọ́ sàpèjúwe níjọ́ kan ṣe sọ fún yàrá rẹ̀ bá gbọ́dọ̀. ṣe wàá fi gbé ọjà oṣù gèdà kọ́ máa lọ. ìyá ṣe máa kéde tó ń gbà lérò mi kéde tó ń gbà lérò tó ń sọ ní pé okùn dáhùn fi ń sá sọ já ògè dànù tó ra fẹ́ pààrọ̀ rẹ̀ tó bá ti sọ bẹ́ẹ̀ á gbà wọlé àbá ní gbà wọlé àti torí kìí sọ̀rọ̀ lọ́sọ àmì tó bá kó ti kó ti ló mú ìyàwó rẹ̀ lọ́pàá létí lónìí hmm? wọ́ọ̀yì máa lọ kò sí wàhálà a kàn máa pẹ́rù rẹ̀ lọ́wọ́ tẹ̀mọ̀ kí tẹ̀ ọba ti di yàn yóò ní tó náà sọ tẹ́lẹ̀ náà kí ọba tó sọ tìbọ́wọ́ náà ni ó fi sọ̀rọ̀ á sọ pé àwọn ìjẹ́ ti lọ torí di eléyìí al-isharatu al-mufhima tunazzalu manzilata al-kalam tíyẹn bá fi ọwọ́ sàpèjúwe tá a sì gbọ́ yé á kà fún kó ti ṣe kí ni á kà fún kó ti sọ̀rọ̀ eléyìí jẹ́ ibi tá a dùn sí lónìí. ari rí bi bí ọlọ́run bá wa ti ṣe rọ Mariam lọrọ pẹ̀lú àwọn nǹkan pèsè ní àkókò tí a kì í ríru rẹ̀ lọ́jà tọ́lọ́run bá ti ń ta lọ eléyìí tó mú kí anabi Zakariya alayhi salam káwọn náà kúkú tọrọ lọ́dọ̀ bíbí ń ṣe Mariam báyìí ọjà tó kò lè ṣe nǹkan bẹ́ẹ̀ bí nìsín nínú àwọn àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nìsín. ọ̀gá nàbí Zakaria tọrọ tiẹ̀ náà directly ni Rabbi habli min ladunka dhurriyyatan tayyibah bó tilẹ̀ jẹ́ pé ti Mariam ló fi ṣe àpèjúwe ife bọ́lá ń ṣe ń rọ̀ lọ́rọ̀ pẹ̀lú àwọn èso tí kì í ṣàkókò rẹ̀ lákòókò míì ó ṣeé ṣe kó tóun náà lẹ́ni tí ọ̀hún á bí mà tó ti pín ní ìṣesí àṣìrò ọmọ èèyàn òun ti kọjá ẹni tó lè bí mà yàtọ̀ sí àwọn àdúrà tí nǹkan ṣe ní ìfìjẹ́ ìpè ọlọ́run àlùbáríkà mariam àbí òye náà kí ló wá káyè sí náà yẹn pé ọlọ́run àlùbáríkà ti mariam jẹ́mi náà bí ma ọlọ́run sínú súnà bọ́wọ́ àlùbáríkà nìkan kò sínú súnà nǹkan ńlá lọ́lọ́run ti fún mariam ṣùgbọ́n wọn ò fi tọrọ wọn kẹtara tiẹ̀ wọn fi wòye làwọn náà fi kàdúrà tiwọn ọlọ́run ti gbà torí ẹ̀ ìwọ náà bó bá ṣe rìn jìnnà sí wọ́n jẹ́ ẹni tó ṣe pé ó lóye ọ ọmọ ma pé kò sí nǹkan tó ṣòro nù gbèsè rẹ tọ́nà àbò lè sọ di rọrùn kò sí tó fẹ́ náwó títí ń sá tọ́nà àbò lè mú bọ̀ lópin ìgbà tó bá ti gbọ́ lọ́ngbọ́ lódodo tó sì bẹ́ eléyìí ó tún mú wa mọ̀ pé àdúrà ti ṣe jàmá kọ́ pàtàkì àdúrà ni máa gbà kí kò sì sígbà tí tọ́nà àbò lè dá yẹn torí pé ilé ọlọ́run ọba wa ń kọ́ kì nítorí pé ọlọ́run ọba máa fẹ́ kí ẹbí tí wàá nù hàdé títí èèyàn bá ń pè kí èèyàn ọmọ jẹ oṣù kí èèyàn máa tẹnu máa kọ́ máa tẹnu máa kọ́ máa tẹnu máa ọlọ́run ọba ó sì ṣe bẹ́ẹ̀ fẹ́ fún yín. eléyìí ti fi hàn wá títí tá a máa ń ṣàdúà kẹsà ti wí gbólóhùn tó dáa fi ṣàdúà ká má wí gbólóhùn bídíà tá a ti wí gbólóhùn tó dáa ẹ tọrọ àforíjì ẹ sàmúnà fọlọ ẹ sàṣàlátù fún anabi sallallahu alaihi wa sallam ẹ tọrọ tẹǹtẹ ẹ parí rẹ pẹ̀lú àṣàlátù fún anabi sallallahu alaihi wa sallam àdúrà yẹn ọgbà. sẹlẹ ìtumọ̀ sílẹ̀ kìí ṣe kókó ájókòó láti òní títí dọ̀la fẹ́fà pàkínní kan yáyá hayù yá dábí o yá hayù yá dábí o títí títí títí títí ẹnitọ́ lè kó fìdí wá bá wa ń bẹ̀. kìí àdúà gbígbà àdúà ó ní tó ṣe ibi tá a bá ti mójútó tábì tí wọn bá lọ sallallahu alaihi wa sallam wọn lè bá ń bẹ lọ kí n jẹni títí pé gbogbo àti wọn bá ti bẹ lọ Ọlọ́run ọgbàdúrà rẹ kí lànà lè sọ wọn ni ọpẹ màpà ànàkẹ tẹkùn mùsàdà bàjá wọn jẹ kí n tó ọmọ ẹjẹ sẹnu ọjẹ halal tọba ti ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ọgbàdúrà rẹ ẹ nìkan tí màá rìnrìn àdúrà nàbì sallallahu alaihi wa sallam lọ́nà ò وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب له wọ́n ní ti ń jẹ èèwọ̀ ni ní ti ń mu èèwọ̀ ni ní ti ń wọ̀ sọ́run bí aṣọ èèwọ̀ ni ní ti wọ́n fi tọ́ oúnjẹ tó jẹ tí wọ́n fi tọ́ èèwọ̀ ló náà báwo láti gbàdúrà rẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tí máa ń tọ́kọ́ náà gbàdúrà ní tẹ́ ẹ ṣe pọ̀ òun náà ní kẹ́ ẹ jẹ́ kí n tẹ́ ẹ̀ máa jẹ́ ọjẹ́ àlà lónìí yà á ti mà ibi owó tí ọ̀gá ti bọ́ sápò ọ̀pọ̀lọpọ̀ wa ní haram wọ́n gbà yẹn lójú gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n tún máa fi káfí ayé wọ́n gbà àwọn làwọn lówó yẹn owó olówó tó ọmọ kó jí ni so irú àwọn wọ̀nyẹn náà kó àwọn abẹ lọ́wọ́ lọ́wọ́ gbàdúrà wọn sẹ́ni kó àwọn gbogbo ẹni tí wọ́n fẹ́ ká wọn gbà ara bákan náà a wa a máa gbọ́ a sì máa jẹ yẹn ní kí lè ìwọ náà mú kankan wá ní tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run tọrọ ò sì fún ẹjẹ àwọn oníwò káwọ nǹkan yọ kan tá a tọrọ lọ́dọ̀ Ọlọ́run tó sì fún wa bẹ́ẹ̀ ní rí nǹkan kan mú wa ọlọni wa á dá ọkùn ní kulli ma sa'altumu ó fún yín nínú gbogbo nǹkan tọrọ ọ ń tọrọ mọ́tò Ọlọ́run ti fún kẹ̀kẹ́ ó fún mọ́tò àbí ó fún mọ́tò ó fún mọ́tò ọ sáà ń tẹ torí pé for this time kẹ̀kẹ́ ló yọ. ọ̀ ń tọrọ bí ó sì fún ọlọ́kàn ó fún ọlọ́mọ àbí òfún ọlọ́mọ fún ọlọ́mọ ọ̀ ń tọrọ lé ó sì di orílẹ̀ háyà ó fún ọlé àbí òfún ọlé ó fún ọlé torí pé ọlọ́run fi bàbá ń lé tẹrú fún wọn bí kọ́kọ́ lé kalẹ̀ kí wọ́n gbà ebi yẹn náà ló kó lọ́tọ́ fẹ́ gba létí òòlù torí délé ọlọ́run gbàdúrà rẹ̀ àmọ́ tí èèyàn bá mọ nírò kò ní mọ̀ pẹ́ bí èèyàn mọ̀ sọ pé ọlọ́run ò fún un títí tètè tó ṣe fún òbí bàjẹ́ yìí ọlọ́run ọba tó ṣe fún ajẹ́ o. eléyìí báyìí yóò fi hàn á pé ọlọ́run bá nìkan nínú dáadọ́n rí òun náà ní kó ọlọ́run bá nìkan ńlọ́mọ ti ń bẹ náà kò bí. kí wọ́n tó lóyún zaka Yahya lọ́nà tí ń sọ fún wa ń pa rẹ̀ yìí ọlọ́run máa ń tí ò tí ì ṣẹlẹ̀ kí tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí o ọlọ́run nìkan lọ́mọ ìkọ̀kọ̀ ẹnìkan kan ọmọ kọ̀kọ̀ gbogbo bàbá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọ̀lọ́ ẹ̀mẹ́jẹ̀ á máa fi kún yín pé à ń tẹ́ àmì ẹ̀mẹ́jẹ̀ á máa kó àǹfà mi kàmá yín pé Allahumma inna nas'aluka al-'afiya là ń tọrọ lọ́dọ̀ ọ̀lọ́ àǹfà mi àlàáfíà ṣe ń tọ́ sí fún wa ní rọrùn àǹfíà mi kàtàrà ń tó ṣẹlẹ̀ nípa tàn nàbí wa Zakariya káfíkọ́ bá mi. فلو نقص المكلمين نقص منا نسي ما لا يأتي من القرآن السنة النبي صلى الله عليه وسلم جزء الأربع سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت الله النبي عليه الصلاة عليكم السلام Adi sàlàyé rẹ̀ ni a gbọ́dọ̀ gbé ọ̀la nǹkan. Ọlọ́run bá ti kọ́ wa, ǹjẹ́ àmọ̀ ti ṣàtẹ̀gùn síwájú ẹ̀? sunna anabi sallallahu alaihi wasallam ó sì ṣàfikún nǹkan yòókù ọlọ́ni wọ́n lè nílẹ̀ ìlàsímà òṣùnà pẹ̀lú òrùkú bí ha tọ́lọ́wọ́n bá làwọn orúkọ èyí tó rẹwà àwọn orúkọ yìí ní kẹ́ ẹ̀ máa fi pọ́lọ̀ orúkọ ọlọ́ọ̀ ní kẹ́ ẹ̀ máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ kí ẹ bá ti ṣàlàyé ṣáájú tẹ bá mọ̀ sí àwọn orúkọ ọlọ́ọ̀ ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ orúkọ tó gbàdúkà tàtẹ̀ wà ẹ fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ fún ìròyìn ọlọ́ọ̀ tọ́gbà bùkátà tẹ̀fẹ́ tọ́ba mu ẹ̀fì tẹ̀sẹ̀ náà síwájú ọlọ́ọ̀ gbọ́ bùkátà yìí àkọ́kọ́ nínú dábì kàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì <clears throat> nínú dábì kàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ òun náà ní sẹ́ ẹ̀rí wa tá a ti iṣẹ́ ẹ̀rí tẹ́ ẹ ti tẹ̀ mọ́ kíkúrú ọlọ́ọ̀ lẹ́sẹ̀ tí kìí ṣe torí tèèyàn ẹ ti kàtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ gẹ́gẹ́ bó ti wá nínú ìtàn èèyàn mẹ́ta ìròyìn àwọn èèyàn mẹ́ta sáà nàbì fún wa sallallahu alaihi wasallam tí wọ́n ṣubú bọ́ọ̀nù kòtò sápàtà bò wọ́n mẹ́lẹ̀ tóníkàlùkù wọn sọ dáadáa tó ṣe nítorí tọ́lọ̀ ǹjẹ́ tó bá jẹ́ pé torí tọ́lọ̀ làwọn ti ṣe nǹkan yìí ọlọ́run ọba tó kọ́ àwọn là ọlọ́run ọba ti máa kápàtà wọn ti díẹ̀ díẹ̀ bí ṣe ń sọ títí ìgbà kẹta sọ ó sì débi tí wọ́n lè jáde. nǹkan lẹ́kẹta òun náà ni ẹni rí tọ́jẹ́ ni ọlọ́run tí ń tẹ̀lé sùnnà kẹ́ni kọ́ má gbàgbé nínú àdúrà rẹ̀ gẹ́gẹ́ bá nàbẹ́ sallallahu alayhi wa sallam fẹ́ẹ́ sọ fún Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tí ń lọ sí umra láti mẹdínà wọ́n sọ fún àlùfáà sallallahu alayhi wa sallam kó fẹ́ lọ sí umra ànábì wa sọ fún wọn sọ fún pé la tansana fi du'aika ya akhi má gbàgbé wa nù àdúrà rẹ̀ wọ ọmọ yá mi tẹ̀lé ìfihàn sí ẹ lè tọrọ rí tí ń tẹ̀lé súnà kọ́ àwọn nǹkan mẹ́ta tí sẹ́rí àwọn akọ̀lẹ́ kò tàtẹ̀gùn àmọ́ là nàbí ló dọ̀lọ́ olóòjò ti ń rọ̀ ọlá sẹ́nà ọlá kàába ọlá ọ̀kùnrin ọlá ọmọ tuntun tẹ̀ ń sọ̀rọ̀ ọlá ọmọ tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn ìdílé ni yàní so àmọ́ tí wọ́n ti kọ́lá ọ̀kùnrin à àbọ̀lá yàtí á béèrè kí ni ìgbàlérò ọ̀kùnrin kí ni ìgbàlérò pẹ̀lú ẹ̀ ṣé bó ṣe wà yìí pẹ̀lú awọ ara rẹ̀ àtàwọn pépà ńlẹ̀ ìgbàlérò ni àbáni kùránì pọ̀rọ̀ ọlọ́ tó bá pọ̀rọ̀ ọlọ́ ńlẹ̀ ìgbàlérò kò burú torí ọ̀rọ̀ ọlọ́ ìròyìn ọlọ́ ìròyìn ọlọ́ ọlọ́sìn ni a lè fi tọrọ ولله الأسماء الحسنى فادعوه بها تلك القول في الصفة كالقول في الذات ṣùgbọ́n kì í ti kọ́lá alukur'an lọ́wọ́ àtọ̀ ọlọ́run wú alukur'an kò sí nǹkan báyìí ó wá dá a jùlọ kan sọ pé wọ́n náà wo ohun tí mo ké náà alukur'an yìí kò sí nǹkan báyìí àmọ́ wọ́n fẹ́ ké nǹkan kan ọkàn fẹ́ kó nǹkan lọ́fẹ̀ẹ́ ló fò ẹ wà alukur'an yìí ó ké nìkan kó fún mi nìkan àké kó wá pé wọ́n náà wo ohun mo ké yìí sí nǹkan báyìí ọlọ́run gbàdúrà rẹ̀ so lẹ́yìn náà ọlọ́run súrọ́ọ̀tì yàtì kí ló dé tó mú súrọ́ọ̀tì yàtì tó mú súra ni bí tàbátì àdá òṣèré gbogbo ọ̀rọ̀ náà náà tó ń torí di eléyìí báyìí ọjà ló ti jẹ mẹ́rin ẹnìkan á ní wọn ti ní káwọn ọmọkọlá níbi tọrọ ẹni tó láti ká ńlá wọn àti alẹ́ ẹ̀ máa kankan ti yẹn lọ wá mà torí pé eléyìí wọn ò wọn mọ́ wọn máa kọ́ wọn ò mọ kankan kò fún ọlọ́run wọn kàn gbọ́ lẹ́nu àwọn bàbá wọn pé bí wọ́n ti máa wínú ọlá ìyá nẹ́bì ọlá ìdá tó ti ọlọ ọlá nẹ́bì ẹ ń gbàtà àwọn bàbá yín wí àwọn ànẹ́bì làwọn bàbá yín wí tó fi jẹ́ pé bàbá kìí ta jù sọ ẹ̀sìn ọlọ́run lélẹ̀ òfin ọlọ́run lélẹ̀ òun ló dé defend gbogbo táwọn sọ wọn ò lè dúró defend mi kankan kò sí lápọ̀lẹ̀ mi kankan. ẹjẹ ló ti ṣe jẹ lọ. àmọ́ kò túmọ̀ sí bẹ́ẹ̀ tó bá so kọ́là ànábì kẹfẹ́ rí ni o torí gbà mí aláìsèjù làwọn míì náà kò túmọ̀ sí pé kẹfẹ́ rí ni. níta olùmọ̀ wa sọ ni pé ẹni tó bá kọ́là ànábì sọ àbọ́là kanú àwọn pé ọlọ́mọ tuntun ọlá ọjọ́ òní ọlọ́fọlá wọn ni bídà ló sì àdáadáa lẹ̀ ló sì àdáadáa lẹ̀ ló sì kọ́tọ̀rọ̀ àforíjì àmọ́ rí o. ṣùgbọ́n gbogbo àwọn àdìsí tó wá tí wọ́n ń lò pé sẹ́lú lọ́ àbíjẹ́ ṣe ìnàjẹ́ ìrìndínlọ́ ìhàwé bí ẹ máa fi yìí mi tọrọ torí ìyì mi lọ́dọ̀ ọlọ́wọ́ ga gbogbo ẹ̀ àdìsí mọ̀ọ́bù irọ́ nìjẹ́ sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ gbogbo ẹ̀ kò sí ìtura látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ àmọ́ bí ẹnu pété ọba náà àwọn ẹlòmíì wà tó yẹ pé tó máa ti lánàbì lọ sọ̀rọ̀ wọ́n ti tọ́ ara pé wọ́n wò ó tọ̀nù ọ̀rọ̀ ànábì náà ìmọ̀lẹ́yìn wà téèyàn ti mọ̀ ẹ̀jẹ̀ ló sì jẹ́. wọ́n ní dọ́ta nígbà tá a ní alikẹ́ alukurani pé wọ́n lọ wọ́n tí mo kéèkó sẹ̀ kaba yìí tá a wá lè gbé tá a lè sọ́kọ́ ọmọ tọrọ náà kọ́ lọ́sẹ̀ nǹkan báyìí lọ́sẹ̀ ọ̀la fàtẹ̀ ha fàtẹ̀ ẹ̀ gbàjà lèyí láfi fàtẹ̀ ha èyí tó dé súnà ní pé ẹ̀ kọ̀kọ́ kéèyàn alukurani wọ́n ló kí òkè kíkẹ́ péjọ o kálukú kéjì ẹ̀ sẹ́mi àkókò péjọ à dírámà ẹ̀ títí tí wọ́n á péjọ tí wọ́n á pín àlùkùránì àkọ́kọ́ bídí àlè kọ́ ẹlẹ́kejì dírámà tún wọ̀ bẹ̀ títí wọ́n á pín àlùkùránì ẹlòmí ọkàn gbé lọ́wọ́ ẹ̀ ní wọ́n á fà dúró kọ́mọ àwò tó bá ti lu àwò yóò wá fa àwò tó dúró ọ̀nà sáà gbogbo pípa náà ó so lókè kankan kọ́dà wọn sọ fúnra gbàdá wa ní kíní kan kú sọ lómẹ àwọn tẹ láwọn afá wa jáde sọdọ wọn kó alùpùpù alùpùpù lọ sọdọ wọn bẹ́ẹ̀ ní kẹta tẹ̀lé wọn sọlọ ní wọn gbọ́dọ̀ mọ yẹn káwọn náà ń tẹ̀lé wọn jáde mọ wọn pín alùpùpù alùpùpù méjì méjì mọ ìnáwó ìlú lọgbà ìnáwó ìlú tó wọn wà wò. àwọn ọmọ kékeré táwọn ń <laughs> àwọn bàbá bàbá wọn. ọkọ̀ máa wò báyìí tó wọ́n sì máa pé lẹ̀ wọ́n máa pé lẹ̀ wọ́n máa pé lẹ̀ à ibi tí wọ́n ti ń kàtọ́ ńlá sọ̀rọ̀ òkòkò sí ẹni tó lè yá mi tó ọ̀dẹ̀ tí ọ̀gá kẹ́ni àwọn ti gbé ìbí mẹ́fà wọ́n ti parí ìbí méjì àwọn ti gba mẹ́fà ìdórí wọn ti mọ̀ pé gbogbo ìbí méjì méjì omi yẹn sáńgà so ìmẹ̀yẹ bí ẹnu ti ọya ọya àwọn ọmọ kéékèèké yà máa mú àtìrí wò lọ́wọ́ àbúrò ṣé ntọ́wọ́ àmì pé àwọn òkè nǹkankan tó ṣé àmẹ́sọ̀lá àṣìlá ṣe kókó lọ́wọ́ lọ́ ó dàbí ìdákanu mẹ́ta àkùránì àwọn ti kókó lọ́wọ́ lọ́wọ́ mẹ́ta fún un tí gbogbo àkùránì kan làwọn ké fún un ẹ̀wọ̀n kẹ́mbẹ́ ẹ̀wọ̀n kẹ́ dírámà nìyẹn àbí èsì dírámà tó torí délé mẹ́ta rẹ jẹ ẹsùn kan sàn lówó náà tí wọ́n tó máa ní àwọn wà kankan wọ́n lọ bá wọn tí wọ́n bá ti tan ara wọn jẹ báwọn wọn ò tí gbà báwọn ṣàdúrà wọ́n ní kó o jí kan ṣàdúrà lóru fúnra ẹ̀ nítorí pé ẹni tá a fún lówó bá ní sọkàn ọ̀nà bí ẹni tá a gbá létí ti sọkàn tò ní wọn gbẹ nìkan létí wọn nù ẹdẹ kún sun ó kún wọn lówó pé wọn náà máa bá sùn ẹdẹ gbá létí àtẹnudọ́ gbowó bá ní kú ẹsẹ ọkẹ bí tẹ ń ta wọn ni wọn máa ké ẹni tẹ ti fún lówó ẹ máa pé owó rẹ ti fẹẹ jó tán ẹ yọ máa fi ẹkún yẹn kù nítorí ti eléyìí báyìí ìwọ náà jí lórí kọ bẹ lọfún ara rẹ kò sí ẹni tí í ṣe ọ̀tá ọlọ́run tó ti pé tí ọba bẹ lọ́run nígbà tó rẹ àṣetọ́ ni lọ́gá ọ̀tá nínú àwọn ọ̀tá tọ́jẹ́tọ́ lọ́run tòṣùmọ́ tó ti síbẹ̀ síbẹ̀ ọbẹ̀ lọ́run gbàdúrà rẹ tó ń jí ṣe súnlẹ̀ ni pé ẹ ti kọ́kọ́ kí àlùkò rẹ̀ gẹ́gẹ́ bí ìdáwọn tó dánù kòtò yẹn ẹ ti kọ́kọ́ kí alukuran dáadáa ti tẹnu tí wọn lọ wo tí mo kí náà alukuran tẹ tọ́ báyìí àtẹ̀kùn tọ́tọ́ lọ. oníyá yóò lè dín náà amúnú sọ́kúnlá ọ̀rọ̀ tọ́kù ilé ìdí wọ́n sí ìlàtọ̀wọ̀ jẹ́ ìlú bí tẹ̀lé ilé kí náà àmì lọ́kùn tẹ̀sílẹ̀ òun. bí ẹ ti sẹ́ ẹ̀rí kàtẹ̀kùn síwájú ọlọ́ sọfẹ̀tì náà tẹ̀lé pé eré ìtàn náà ti fún àti ọlá ẹ̀jẹ̀ ló ń tẹ̀ ẹ̀ máa tàbí àti títí ẹ̀jẹ̀ ló ń tẹ̀lé lábí fásitì àti lá ètò lẹ́yìn àyíkò sọ. nígbà náà yìí. tí wàá ní àwọn apá tí mo máa ṣọ̀kọ̀ tí ó wà gbọdọ̀ sọ̀rọ̀ ń bì lọ gbọdọ̀ sọ̀rọ̀